سورة الماعون بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم. ǹjẹ́ o kò rí ẹni tí ó ń pe ẹ̀san nírọ́ òun ni ẹni tí ń lé ọmọ òrukàn. ولا يحض على طعام المسكين. àti pé kì í gba ara rẹ̀ àti àwọn ará ilé rẹ̀ àti àwọn ènìyàn mìíràn níyànjú lórí mímọ́ fún aláìní ní oúnjẹ. فويل للمصلين. ègbé kí ó máa bá àwọn akírun. الذين هم عن صلاتهم ساهون àwọn ni àwọn olùsọ kànù kúrò níbi ìrun wọn. الذين هم يراءون ويمنعون الماعون àwọn náà ni aláṣehàn kárí mi wọn a sì máa kọ nǹkan àjọlò gẹ́gẹ́ bíi korobá abẹ́rẹ́ abọ́ fún àwọn èèyàn.